mínísítà fún ìfitónilétí àti àṣà ní orílẹ̀-èdè nàìjíríà lai mohammed ní apc fi ọwọ́ yẹpẹrẹ mú pdp lórí ìdìbò ọ̀ṣun ni wọn kò ṣe jáwé olúborí lai mohammed ṣàlàyé fún bbc yorùbá pé àwọn máa lọ gbáradì fún àwọn agbègbè tí wọn yóò ti lọ tún ìbò náà dì àmọ́ mínísítà náà fi kún un pé ẹ̀rù kò bá àwọn látàrí ìdìbò gbogbogbò tí yóò wáyé ní ọdún 2019 o lai mohammed ní àwọn faramọ́ ìgbésẹ̀ inec ṣùgbọ́n apc á tún ara mú láti rọ àwọn èèyàn ọ̀ṣun sí i ó mẹ́nu ìwọ̀nba ẹ̀rí tí APC náà ní lórí ìdìbò Ọ̀ṣun